الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال والصلاة والسلام على من تركنا على المحجة ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان في الأقوال والأفعال وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته اللهم ربنا زدنا علما وانفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا يا رب العالمين هذا أقف الله سبحانه وتعالى أتركاتي يسمى سواجه anabi sallallahu alayhi wa alihi wa sallam atọrọ fún àwọn ará ilé àtàwọn sọfádà àti gbogbo olùjọsìn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ ìgbìyànjú alqiyama. mo jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún olódodo àti ìlú Allah subhanahu wa ta'ala nìkan wọ́n sì jẹ́rìí fún Nabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́wọ́n bá òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní. ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa ń wáyé ní àsìkò táwa yìí ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń pè ní hadithu sọ̀rọ̀ fájú tọ̀kọ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ló jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí a ti máa ń kà fún wa àwọn tírà tí àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam tí wọ́n kọ àwọn tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó fi takókó ẹ̀sìn àwọn tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó gbé àmánà ẹ̀sìn lílọ́wọ́ àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala àti àwọn ni àwọn tíra tí a bá ń kà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n láti ìgbà tí àwọn ọlọ́run ti bẹ̀rẹ̀ eléyìí tí a sàlẹ́sà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó máa ń wáyé wọn náà ni tafsirul Qur'an al-Karim tafsirul Qur'an al-Karim nítorí ìní ìdájúkọ eléyìí tó pé pérépéré sí alukur'an karim nínú sọ Ramadan ṣèkó sọ Ramadan asálẹ́sà pẹ̀lú alukur'an maaleykum salaam wa rahmatulah wa barakatuh so nítorí ìdí èyí òun la ṣe ń la ṣe máa ń lo àsìkò Ramadan yìí fún tafsir nìkan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí. lónìí pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala eléyìí ti ṣe ọjọ́ kejìdínlógún nínú oṣù Ramadan ọdún fourteen forty three lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina a máa kà láti inú suratul Tariqa suratul suratul A'la. نعم أوكي sọ wọ́n ní Suratul A'la wọn náà ní amaka naam ok Suratul Ghashiya àlàfàrí tẹ́lẹ̀ so Suratul A'la wọn náà ní sọ́rọ̀ tí amaka fún wa táwọn ti tafsiru pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قل الله سبحانه وتعالى ó ń bá wa sọ̀rọ̀ nínú Suratul A'la síwájú kí a tó bẹ̀rẹ̀ tafsiru Suratul A'la a tó bẹ̀rẹ̀ tafsiru Suratul A'la sọ akọ sí àwọn ìtìsíwájú kọ̀ọ̀kan eléyìí tí ó ṣe pàtàkì bá a ṣe máa ń ṣe nǹkan alákọ̀ọ́kọ́ náà nǹkan tí a ti tìwájú. Si òun náà ni orúkọ sóòrọ̀ yìí wọ́n máa pè ní suratul a'la bákan náà wọ́n máa pè ní suratu sabbih isma rabbikal a'la sabbih isma rabbikal a'la wọ́n máa pè ní àwọn orúkọ méjèèjì orinlẹ̀ fi sahihayn anna rasulallahi sallallahu alaihi wa sallam qala li Mu'adh orinlẹ̀ inú Bukhari àti Muslim pé dájúdájú ojú sí ọlọ́wọ́n bá títàtọ̀ ọlọ́wọ́n bá kó máa bá ó sọ fún Mu'az عندما بلغه أنه يطيل الصلاة وهو يصلي بجماعة باتي يروى النبي صلى الله عليه وسلم يقول معاذ بن جبل ومن فايرون نباتي يبان كيون فاوان جماعة يرون عشاء wọ́n lọ fẹjọ́ Mu'adh bin Jabal sùn Ànábì sallallahu alaihi wasallam wípé ó máa ń fa ìrun gùn ó máa ń fa ìrun ìṣá ó máa ń fa gùn tí bá ń kírun fáwọn yẹn. Ànábì sallallahu alaihi wasallam sọ pé afattanun anta ya Mu'adh Ànábì rẹ̀ Mu'adh onífìtínà ni wọn. هل صليت نموني أفتان أنت أفتان أنت يا معاذ جوني فتنة لفجني سوني فتنة نيوني ري معاذ هلا صليت بسبح اسم ربك الأعلى أنا بني إيشيتو ما كيرو فاوية يرى عشاء ردو ما كيفو ما قالوا سبح اسم ربك الأعلى وش أتي والشمس وضحاها ألا صليت بسبح اسم ربك الأعلى والشمس وضحاها والليل إذا يغشاها النبي صلى الله عليه وسلم كل لدو ما كيرون يقلو سورة الأعلى سبح اسم ربك الأعلى حتي والشمس وضحاها والليل إذا يغشاها النبي نقول لدو ما كيرون فاون يقلو sóòrọ̀ yìí àwọn sóòrọ̀ méjèèjì nínú ẹ̀ṣà níbi ìran ẹ̀ṣà tó túmọ̀ sí pé ìran ẹ̀ṣà kò ń ṣe ìran tí èèyàn máa ń fàgùn ìran tó yẹ pé èèyàn rà ṣe ní ṣókí ni so kò ní gùn jù bẹ́ẹ̀ ni ò ní kúrú jù. anabi sallallahu alaihi wasallam gba mu'az bin jabal ní ìyànjú àti gbogbo àwọn tó bá jẹ́ imam tó ń kírun fáwọn yàn pé níbi ìran ìṣá ká máa ka suratul a'la àti suratul ghashiyah suratul shams ká ka suratul a'la àti suratul shams nínú ẹgbàá wa alimamu nasa'i a ó fi sọ́rọ́fù tẹ̀kùwìrì kún orí báyìí sí so ẹgbàwá tí alìmọ́mù nasáyí dágbà wá lọ́dọ̀ tí wọ́n nìyẹn dáàmù nínú àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa sọ́rọ̀ yìí nǹkan lẹ́ẹ̀kejì òun náà ní pé Suratul A'la ó wà náà wọn sọ́ọ̀ ilé ìta nàbì sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ kó máa kà dáadáa gan ànábì máa ń kà gan nítorí pé Suratul A'la yìí ó kó sínú ìfọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ́ ìtàfọ̀mọ́ fọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ìkó sínú nítorí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí kó máa kà sọ̀rọ̀ yìí bákan náà sọ ìkó sínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìkẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọlá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀dá sọ̀rọ̀ yìí kó àwọn nǹkan yẹn sínú. alimam ahmed bin hanbal ta'ala wọ́n gba ìgbà wa hadith kan látọ̀dọ̀ aliyu bin abi talib wọ́n علي بن أبي طالب صحيح كان رسول الله صلى الله عليه وسلم يحب هذه السورة النبي صلى الله عليه وسلم نفى سورة إيه؟ سورة الأعلى النبي نفى أيضا بقى أنا إبا وكان بيتنبع النعمان البشير أن رسول الله صلى الله عليه وسلم قرأ في العيدين سبح اسم ربك الأعلى النعمان بن بشير ó ní anabi sallallahu alaihi wasallam dájúdájú jíṣẹ́ ọlọ́wọ́n bá ó ka sabbih isma rabbikal a'la wa hal ataka hadithul ghashiya ó ka sura méjèèjì níbi ìdù méjèèjì ìdùl adha àti ìdùl fitr ìdùl adha wa ìdùl fitr ọdún iléyà àtọdún àwẹ̀ anabi máa ń ka sura méjèèjì láti fi kírun ọdún méjèèjì. قرأ في العيدين سبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية نبي رعيد مجيجي النبي صلى الله عليه وسلم كما سورة مجيجي وإن وافق يوم الجمعة قرأهما جميعا شيء النبي صلى الله عليه وسلم باتوا شيء كونجي أجو الجمعة أبيتي أجو أجو tó bá tún ṣe déédé tó bá tún ṣe kòǹgẹ́ ọjọ́ jùmọ̀ ànábì sallallahu alaihi wasallam tó máa ń ka méjèèjì náà nítorí ka níbi jùmọ̀ náà nítorí pé sóòrọ̀ méjèèjì náà ànábì sallallahu alaihi wasallam máa ń ka lọ́pọ̀lọpọ̀ níbi jùmọ̀ àná sọ nítorí ẹ̀ ló jẹ́ sí pé ẹ̀rí pé Aliyu ibn Abi Talib sọ pé كان رسول الله صلى الله عليه وسلم يحب هذه السورة أنا بالنفع كما كسورة إجابة sọ̀tún rẹ̀ ló fi jẹ́ pé sọ́rọ̀ yìí nínú àwọn sọ́ọ̀rù tó yẹ pa Nabi sallallahu alaihi wasallam máa ń kà lọ́pọ̀lọpọ̀ ni tó sì nífẹ̀ẹ́ kó máa kàdá so gbogbo ọjọ́ jumá Ànábì máa ń ka suratul A'la àti suratul Ghashiya so bákan náà ní ẹ̀yìn dì méjèèjì wọn là Nabi sallallahu alaihi wasallam máa ń kà òun náà tún ní Ànábì sallallahu alaihi wasallam tó gba Mu'adh bin náà níyànjú láti máa kà ní àwọn ìṣá bákanáà ìtànàbí nífẹ̀ẹ́ kó máa kàdé ẹgbẹ̀wá kan tó wá látọ̀dọ̀ yàwó Aisha radiyallahu anha anna rasulallah sallallahu alaihi wasallam kana yaqra'u fil witri sabbih isma rabbikal a'la wa qul ya ayyuhal kafirun wa qul huwa allahu ahad yàwó Aisha sọ pé dájúdájú èjì sí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala a máa ka suratul a'la níbi ìran witr tánà ìbá ń kí ìran witr ànábì ó ka suratul A'la níbi rọ́kà alákọ̀ọ́kọ́ rọ́kà ẹlẹ́ẹ̀kejì ànábì ó ka qul ya ayyuhal kafirun níbi rọ́kà ẹlẹ́ẹ̀kẹta yó ka qul huwa Allahu ahad ṣùgbọ́n ẹ̀rí pé lè túmọ̀ sí pé ànábì á máa ká gan ànábì á máa ká gan ẹ wo ìran wítìr ẹ wo bá a ṣe máa ń pàtàkì rẹ̀ tó bá nàbì sallallahu alaihi wasallam ṣe máa ń tẹra mọ́ bá nàbì ṣe anabi sallallahu alaihi wasallam máa ka suratul a'la níbi ìran wítà suratul a'la òun ni hezbo tó gbẹ̀yìn ní al-Qur'an hezbo tó gbẹ̀yìn ní al-Qur'an tí yóò wà nínú júzù àmà ẹ̀kọ́ júzù àmà ni júzù tó gbẹ̀yìn ní al ni júzù ọgbà ní al-Qur'an júzù kọ̀ọ̀kan dẹ̀ ní hezbo méjì méjì ló máa wà nù ẹ̀ so hizbu kan bẹ̀rẹ̀ láti suratul naba ó parí sí suratul Tariq jùzù mi wá bẹ̀rẹ̀ láti suratul A'la ó parí sí suratul Nas nítorí ẹ̀lẹ́ jẹ́ sí pé ní ọ̀dọ̀ àwọn bàbá níjọ́ wọn náà tẹ́yìn bá dé suratul A'la wọ́n lè yẹn ti parí yéṣù kan ìyẹn wàá padì yẹn èyí ṣe wà límọ̀ gbọ́yàn parí èsù kan tí yẹn bá ka kéwú dé Suratul A'la yẹn wà dáná lọlé kéwú yẹn pàdé lọlé kéwú pé á ah, parí èsù kan. ẹ ti yé fídíò ni wọ́n fi ń ṣeré yẹn o. so ah, kọ́lọ́mọba kó kó sànú wa. naam. òǹkà àyà tí ó wà ní sọ́rọ̀ yìí mọ́kàndínlógún ni mọ́kàndínlógún 19 sọ́rọ̀ yìí dẹ̀ ni nínú àwọn sọ́rọ̀ tó ẹ́ pé ó sọ̀kalẹ̀ ní Mọ́kà ni láì lábúlà ìyẹn ni pé kò sáyà kankan nínú ẹ̀ tó sọ̀kalẹ̀ ní Madina gbogbo àyà rẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí Mọ́kà ló ti sọ̀kalẹ̀ ó yẹ báyìí ẹ̀rí lórí pé sọ́rọ̀ yìí Mákkà ló ti sọ̀kalẹ̀ òun náà ni ẹgbàwá tí alimami Bukhari wọ́n gbà látọ̀dọ̀ albarra wọ́n gbà látọ̀dọ̀ albarra ibn Azib قال تصويق أول من قدم علينا من أصحاب رسول الله أو من أصحاب النبي صلى الله عليه وسلم مصعب مصعب ابن عمير أول من قدم علينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم مصعب ابن عمير وابن أم مكتوم فجعل يقرآننا نعم أفوى البراء ibn azib radiyallahu anhu wọ́n ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dọ́dọ̀ àwọn ẹni tó kọ́kọ́ délùú àwọn nínú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam òun náà ni musa'ab ibn umair àti ibn ummi maktum abdullahi ibn ummi maktum àwọn méjèèjì yẹn náà kọ́kọ́ dọ́dọ̀ àwọn wọ́n dọ́dọ̀ àwọn nílùú ní madina torí pé albarra ibn azib ansori ni àbí so albarra ibn azib ó ní nínú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ẹni àkọ́kọ́ tó kọ́ dọ́dọ̀ àwọn ní madina òun náà ni mus'ab ibn umair àti ibn ummi maktub bàtàwọn méjèèjì wá dé fàjáàlá yukri'anana àwọn méjèèjì ìgbà tí wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́ àwọn lẹ́kọ̀ọ́ so wọ́n kọ́ àwọn ní suratul A'la tó túmọ̀ sí pé sura yẹn ti sọ̀kalẹ̀ ní Mẹ́kà kó tó di páwọn ẹni lọ sí Madina ìgbà tí wọ́n dé Madina ni wọ́n kọ́ wọn oyè báyìí sọ àlejò tí débẹ̀ ńgbà yẹn kì í sáwọn lọ́sọ̀kalẹ̀ fún tábàsọ kó ti sọ nígbà tí dé Madina lọ́wọ́ sọ̀kalẹ̀ fáwọn ó túmọ̀ sí pé nǹkan tó pé ó ti sọ̀kalẹ̀ ní Mẹ́kà tí wọ́n ti gbà lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam táwọn táwọn wíì ti kọ́ tọ́lẹ̀ ti gbà á látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam so ìgbà tó dé madina náà fi lọ ń gbà fáwọn tó wà ní madina náà wàrà madina náà wàrà madina lọ ń gba kíwú lọ́dọ̀ wọn so wọ́n dẹ̀ ń ka wọ́n dẹ̀ ń gba suratul A'la yìí wọ́n ń gbà fún wọn gẹ́gẹ́ bí al-Barra ibn Azib ṣiṣọ́ ó dùn káwọn sọ̀hábà àwọn náà máa ń jẹ́ àfa ara wọn òun lẹ́ẹ̀ máa rí pé sọ̀hábì kan ọmọ kéwù sọ̀hábì báyìí a máa gba kéwú lọ́dọ̀ rẹ̀ a sì máa gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ní báyìí sí so àwọn sọ̀hábà náà àáfàá ni wọ́n máa ń jẹ́ láàrin ara wọn so wọ́n láwọn àáfàá láàrin ara wọn tẹ́ pé àwọn ni máa ń kọ́ wọn ẹni báyìí ni àáfàá tá ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ náà nínú àwọn ọ̀rọ̀ ìṣíwájú òun náà ni pé Suratul A'la ó bẹ̀rẹ̀ pẹ̀lú pípa nẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ lórí títẹra mọ́ ìmọ̀ tàfọ̀mọ́fọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kánẹ́bí tẹra mọ́ kó dún ní mọ́ ìmọ̀ tàfọ̀mọ́fọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́mọ fọlọ́wọ́ ọba mọ́kùnrin gbogbo àbùkù nínú àwọn nǹkan tó wá kó sínú àti ẹ̀tọ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń pa nẹ́bí pé kọ́ ọmọ fọ́ lọ́wọ́ bá mọ́kó mi gba kùkù yìí. gbogbo ẹni tí ọ̀rọ̀ yìí bá lẹ́tọ̀ọ́ kó máa bá wí náà ti kó sínú àṣẹ yẹn kì í sànẹ́bí nìkan lọ́wọ́ bá lè kẹ́lá ṣe kí ni ló ń bá wí ń bẹ̀. gbogbo ẹni tí ó bá lẹ́tọ̀ọ́ ká dájú ọ̀rọ̀ yìí kọ gbogbo wọn náà ti kọ́ sínú àṣẹ tọ́lọ́wọ́ kí ànábì máa fọ ọlọ́run ọba mọ́ kó níbi gbogbo àbùkù kó máa fọ ọlọ́run ọba mọ́ kó sì dún nímọ̀ nǹkan yẹn so gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bá lẹ́tọ̀ọ́ láti dájú kọ náà ni àṣẹ yẹn ń ṣe kí ni ló ń dájú kọ. ẹ̀rí kí n gbàjú sọ́rọ̀ yóò bẹ̀rẹ̀ ó ní sabbih isma rabbikal سبح اسم ربك الأعلى síra ìdí so máa ṣàfọ̀mọ́ fún orúkọ ọlọ́run ọba ọba tó dá ọ aṣẹ̀dá rẹ olúwa rẹ ẹni tó ní kápá lórí rẹ ẹni tí ń pèsè ìjọ ẹ̀mú fún ọ ẹni tí ń darí àlámọ̀rí rẹ máa fọ orúkọ rẹ mọ́ àlà ọba tó ga jùlọ. ṣé ẹ rí pé sọ pé ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yẹn nìyẹn. so na eri sẹ́bì hikma rọ̀bíkà tó wà mẹ́ẹ̀ jíǹsì orúkọ gbogbo orúkọ lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala gbogbo ìran jíǹsì orúkọ lọ́wọ́n bá àti ẹ̀tọ́lọ́wọ́ bá dìkẹ́lá pa nẹ́bí la tọ́pa nẹ́bí bí kọ́ máa fọ orúkọ ọlọ́run ọba mẹ́yì orí bá yóò sùn kánẹ́bí sallallahu alaihi wasallam máa ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti kó gbogbo orúkọ ọlọ́run ọba ó ti kó sínú torí pé àlítìmù ń bẹ̀ yẹn nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni jíǹsù ìran gbogbo orúkọ ìran orúkọ fẹ́ pé gbogbo orúkọ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kò sí kó sínú ẹ̀. ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ń pa nẹ́bí láṣẹ ń bì ìwé ká nẹ́bí sallallahu alaihi wasallam kó máa nazaha ọlọ́wọ́ ọba kó máa sàbáha ọlọ́wọ́ ọba ìyẹn ni pé kó máa fọ ọlọ́wọ́ ọba mọ́ oríba yìí kó máa fọ àwọn orúkọ ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ọba tó ga jùlọ sọ pé àìlà ismus kẹfùbẹ́ẹ̀lì nìyẹn afaalu kẹfùbẹ́ẹ̀lì nìyẹn eléyìí tó túmọ̀ sí pé ọba tó ga jùlọ ọlọ́run ọba lọ́sọ̀ọ́ fáwọn àtàlámíkà náà yìí máa fọ àwọn orúkọ ọlọ́run ọba máa kóun bí gbogbo àwọn nǹkan tí ò bá lẹ́tọ̀ọ́ láti fi ròyìn rẹ̀ láti fi rinlẹ̀ fáwọn orúkọ Ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala. níbi àwọn nǹkan tí ò bá lẹ́tọ̀ọ́ sí orúkọ Ọlọ́run ọba lọ subhanahu wa Ọlọ́run ọba ní kánú máa fọ orúkọ Ọlọ́run ọba mọ́kúrò ń bẹ́ẹ̀ so ìdí èyí ló fi jẹ́ sí pé orúkọ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a gbọ́dọ̀ da orogún papọ̀ mọ́ ọlọ́run ọba níbi orúkọ yìí ìyẹn ni wípé a fi orúkọ yìí fi fèèyàn kankan yàtọ̀ fọlọ́run ọba Allah subhanahu wa lójú pọ́nà bá a ṣe fi rinlẹ̀ fọlọ́run ọba Allah subhanahu wa àwọn orúkọ tọlọ́run a fi orúkọ yìí a fi pé ẹ̀dá kankan. bá ti jẹ́ páwọn orúkọ tó yẹ pé orúkọ ìta ní fọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala pé fọ́lọ́wọ́n ọba nìkan ló sọ ara rẹ̀ lẹ́tà pẹ̀lú orúkọ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn lafzul jalala lafzul jalala nínú lafzul jalala àwọn èèyàn máa Allah dáadáa Allah ó gbajúmọ̀ dáadáa nínú àwọn lafzul nínú àwọn lafzul tó pọ̀lọpọ̀ yòó mọ́ náà ni ar-Rahman arrahman ọlọ́run ọba nìkan wọn la gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ orí báyìí sì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan á gbọ́dọ̀ sọ ẹnìkan kan ní arrahman á gbọ́dọ̀ sọ ẹnìkan kan bẹ́ẹ̀ níta bá fi pèèyàn á fi abdu sí á fi ti sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ẹ́ pé òun nìkan lórúkọ yẹn nínú ẹ̀ náà ni arrazzaq nínú àwọn asma'u jalala ni ó ṣe báyìí sí so nínú àwọn alfáàzù jalala ó náà ni arrazzaqa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nìkan òun lálẹ́ pè ní arrazzaqa ó ṣe báyìí sí so táàbà fi orúkọ yìí táàbà fi pè ẹ̀dá á fi ti á fi abdu sí abdu tó ti yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Naam ah. èèyàn gbọ́dọ̀ dá orogún papọ̀ mọ́lọ́wọ́n ba èèyàn gbọ́dọ̀ fẹ́ni kankan ṣe orogún fọ́lọ́wọ́n ba lọ́sù fáwọn àwọn orúkọ yìí a ti gbọ́dọ̀ máa dá àwọn orúkọ yìí a gbọ́dọ̀ máa mẹ́ṣẹ́n àwọn orúkọ yìí láwọn àyè ibi tí ò bá ti tí ò bá ti tí ò bá ti bá títóbi ọlọ́run ọba mu àti gbígbọ́ngbọ́n rẹ̀ a gbọ́dọ̀ mẹ́ńṣẹ́nì bákan náà àwọn orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sáǹsọ yìí àwọn orúkọ ọlọ́run ọba a ò gbọ́dọ̀ yí ìtumọ̀ wọn padà a ò gbọ́dọ̀ máa yí ìtumọ̀ wọn padà kó o lójú pọ̀nà eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún kó o lórí ìtumọ̀ tí wọ́n gbé orúkọ yẹn kalẹ̀ fún gẹ́gẹ́gẹ́gẹ́ àgbọ̀dọ̀ yí ìtumọ̀ rẹ̀ àgbọ̀dọ̀ yí ìtumọ̀ rẹ̀ kú òdúdú pọ̀nà yẹn. gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ẹni àná àwọn tí wọ́n gorí kò lórí ìlànà tó tọ́ bọ́n ṣe máa ń ṣe. ẹ̀rí pọ́n náà Allah subhanahu wa ta'ala sọ pé walillahi al-asma'ul husna fad'uhu biha. ọlọ́wọ́n bá ní títọ́ ọlọ́wọ́n bá nìkan ní í ṣe. orí bá yẹ sí lámù ni wàlístìkọ́ láàmù tó túmọ̀ sí pé ọlọ́run ọba nìkan òun ló ní ọlọ́run ọba sì lẹ́tọ̀ọ́ sí i wálìláàhì títọ́ ọlọ́run ọba nìkan ní í ṣe ọlọ́run ọba ló sì lẹ́tọ̀ọ́ sí al-asma àwọn orúkọ tó dáa títọ́ ọlọ́run ọba ni fad'iuhu biha nítorí náà ẹ máa pe ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ yẹn nítorí náà ẹ máa ṣe kí ni o ẹ máa pè é pẹ̀lú orúkọ yẹn wàzàrù lẹ́dínà yìí fi asmá ẹ̀ ẹ ti fi kalẹ̀ ẹ pàtì àwọn tí wọ́n ń ṣe ilhad níbi àwọn orúkọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń pe orúkọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nírọ́ àwọn tán ti tẹ̀kìzíb orúkọ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fàyìzáwùnà máa kánú ya'malun bá ní a san wọn lẹ́san wọ́n san wọn lẹ́san nǹkan tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn iṣẹ́ ilhad yẹn gbogbo ẹ̀san rẹ̀ ẹwú tahdid tó lágbára gan gbogbo àwọn tí wọ́n jẹ́ al-mulhidun àwọn tó ń ṣe ilhad àwọn tí máa ń yí ìtumọ̀ orúkọ ọlọ́run ọba Allah ìtumọ̀ tí wọ́n gbé kalẹ̀ forúkọ yẹn gẹ́gẹ́ ká yí ìtumọ̀ yẹn padà ká fún nítumọ̀ míì àwọn yẹn ilhadu ni wọ́n ṣe ọlọ́run bá ní wázàrú lẹ́dínà yulhiduna fi asma'i ọlọ́run bá ẹ fi àwọn tí wọ́n ṣe ilhad tí wọ́n túmọ̀ náà àfẹ́sọ́nà ọba Allah subhanahu wa ta'ala Nabi a ó náà ní kó máa àwọn orúkọ ọlọ́run ọba tí gbogbo wa náà ti kó sínú ẹ̀jẹ̀ ní tata sọ́lẹ̀ kájú ká máa fọ orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala má ká máa fọ ọlọ́run ọba ká máa fọlọ́run ọba lílórogún káfọ́ ọlọ́run ọba Allah ta'ala máa kú níbi kọ́ jẹ́ òbí ọlọ́run ọba òbí ni tó bímọ a gbọ́dọ̀ ọba máa kú gẹ́gẹ́ bá a ṣe gbọ́dọ̀ ọba ọmọ ń bẹ fún ká fi ọmọ rinlẹ̀ fọ́lọ́run ọba a gbọ́dọ̀ pé ọlọ́run ọba ní bẹ́ẹ̀ la gbọ́dọ̀ fi ọmọ tìtọ́lọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákan fọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kú níbi ìlàfijọ́ ní a fọ́ ọlọ́run ọba máa kú àti gbogbo nǹkan tí ò bá lẹ́tọ̀ọ́ láti tọrin lẹ̀ fọ́ ọlọ́run ọba Allah subhanahu fọ́ kú eléyìí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí ayé alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí ìfọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mẹ́ni ìwọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ti bẹ̀rẹ̀ sabbih isma rabbikal a'la. naam eléyìí tó túmọ̀ sí wípé rí anabi sallallahu alaihi tẹ àfọ̀mọ́ ọlọ́run ọba rẹ fọ́ ọlọ́run ọba sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi dhatihi nínú záàtù ọlọ́run ọba záàtù bọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe rí gẹ́gẹ́ fọ́ ọlọ́run ọba má kú omi gbogbo tí ọba ti lẹ́tọ̀ọ́ sí záàtù rẹ̀ orí bá yìí sí záàtù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí tí ọba ti lẹ́tọ̀ọ́ káàkiri nílẹ̀ sí záàtù ọlọ́run ọba fún záàtù ọlọ́run ọba rí ànẹ́bì fọ́ ọlọ́run ọba má kú omi kọ̀lẹ́tọ̀ ká fi ọlẹ̀ fún záàtù ọlọ́wọ́ba àlíkẹ́ ọlá ọba tí ń bí kò sì lẹ́tọ̀ ká ọlẹ̀ fún záàtù ọlọ́wọ́ba Allah subhanahu pọ́lọ́wọ́ba ní ọmọ fọ́lọ́wọ́ba mọ́kùnrin gbogbo àwọn bákan náà fọ́lọ́wọ́ba kú ní gbogbo àwọn nǹkan tí ò bákan náà kéèyàn fọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kó bí àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nínú àwọn orúkọ rẹ̀ àti inú àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nínú àwọn iṣẹ́ rẹ̀ ọba má kó bí òwúrò àwọn nǹkan báwọn nǹkan tí ò ilẹ̀ ọba àdìjẹ́ lá ṣe nínú àwọn iṣẹ́ rẹ̀ ọba kó bẹ̀ bákan náà ọba àwọn àdájọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wíwá àwọn kátì òbá ti lẹ́tọ̀ọ́ káfí ròyìn ọlọ́run ọba káfí rìn ilẹ̀ fọlọ́run ọba káfí ti sọ́dọ̀ ọlọ́run ọba nínú ìdájọ́ nínú àwọn àdájọ́ rẹ̀ agbọ̀dọ̀ gbé kú fọlọ́ agbọ̀dọ̀ fọlọ́run ọba mọ́kúrú ń bẹ̀. oyè báyìí sì tó túmọ̀ sí pé áyà yìí ó ń sọ fún wa nípa bá ṣe àmàlà ọlọ́run subhanahu wa ta'ala bá ṣe bá ọlọ́run ọba lò ó dẹ̀ ń sọ fún wa nípa orígun àkọ́kọ́ ní orígun gbàgbọ́ al-imanu billah sọmọ pé al-iman orígun mẹ́fà lónìí an tu'mina billah lálákọ̀ọ́kọ́ ká nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tẹ̀lé ìgbà yìí ó ní àyà alákọ̀ọ́kọ́ yìí nínú àwọn nǹkan tó ń mójútó fún wa nìyẹn. Oyè báyìí sùn. Ah, ẹ̀rí ká fọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa kúrò níbi àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ọba nínú záàtù rẹ̀ wọ́n bá yìí sìn nǹkan kan fẹ́ pé jọ ọ̀ràn yẹn lé wa lórí mi tó yẹ pé ọ̀ràn yẹn ni fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà ká ọlọ́run nínú àwọn òròyìn rẹ̀ nǹkan tó ń náà jọ́ra ni. so nínú ẹ̀rọ ní kágbà pọ́lọ́ ọba Allah subhanahu wa kìí ṣe kágbà pàmò òròyìn ọlọ́run ọba kò ń ṣe àdádálẹ̀ ìyẹn ni wípé àwọn òròyìn ọlọ́run ọba Allah subhanahu kò ń sàwọn òròyìn tó pé ó kàn máa bẹ láwọn àsìkò kan ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. pé kò sí pẹ̀lú ọlọ́run ọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí fọ́lọ́run ọba tẹ́lẹ̀ so ọkàn di nǹkan tí wọ́n dá láwọn àsìkò kan nígbà tí ò ti sí tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ eléyìí bá àgbọ̀dọ̀ fọ́lọ́run ọba mọ́kù mbẹ̀ so bákan náà àgbọ̀dọ̀ fọ́lọ́run ọba mọ́kù mbí pa àwọn òròyìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn òròyìn àbùkù ni òròyìn tó dínkù ni so bákan náà ká fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ́ nínú àwọn níbi àwọn iṣẹ́ rẹ̀ so òun náà ní kí yẹn láti tọ́kàn wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ sí pé kò sẹ́ni kankan tó lè takò níbi kankan náà àwọn àṣẹ rẹ̀ ni ó bá yìí sìn kagbà pọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tó ní kò sẹ́ni kankan tó lè takò nínú àwọn iṣẹ́ rẹ̀ ni àwọn iṣẹ́ tọ́lọ́ ọba lè jẹ́ bá àwọn àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò sẹ́ni kankan tó lè takò tó lè ní kó mọ̀ wáyé níbi àwọn orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ni ká má máa fi pe ká má máa fi pe ọlọ́run bá ká má máa sọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa àyàfi pẹ̀lú àwọn orúkọ tó jẹ́ orúkọ rẹ̀ láwọn orúkọ tó jẹ́ sí pé kò ní máa túmọ̀ sí àbùkù fọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ní kankan náà ojú pọ̀nà tí fi ń wọlé táwọn èèyàn ní máa rò wípé àbùkù wà ń bẹ̀ tó bá ń sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ilé báyìí àwọn nǹkan tí ilé ìtọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tí ó dájú ẹ̀kọ́ ànábì sallallahu alayhi wa sallam. kí n kàn mú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá látọ̀dọ̀ àwọn salaful umma lórí nǹkan tí wọ́n tú nípa áyà yìí. Pé wáyé sùn àwọn kan náà wọn ní mímọ̀ sọ wípé sabbih isma rabbikal a'la wọ́n ní ìtumọ̀ ní pé azim rabbakal a'la ilé anábì gbé ọlọ́run ọba rẹ ọba tó ga jùlọ gbé tóbi gbé sí tóbi fún olúwa rẹ adẹ́dá rẹ olùdarí rẹ olùpèsè jíjẹ mímu rẹ ọba tó ga jùlọ gbé sí tóbi fún. wọ́n bá yín sìn la rabbun a'la minhu kò sí adẹ́dà kan olùkápá kan olùrẹ́ni kan tó ga jùlọ wà a'zam tó sì tóbi jùlọ orí báyìí sí eléyìí báyìí òun ni nǹkan tí àwọn apá kan náà àwọn salaf tí wọ́n sọ kódà àmọ́ Tabari rahimahullahu ta'ala wọ́n ní nínú tafsiru wọn wọ́n ní wa kana ba'duhum idha qara'a dhalika qala subhana rabbiyal a'la wọ́n ní àwọn apá náà àwọn salaf tọ́wọ́ kagbóló ọlọ́run bá tó sọ pé sẹ́bi hisma rabbika al-a'la nítorí àtẹ ọlọ́run ọba tọ́lọ́run bá ń pa wọ́n yẹn wọ́n máa tẹ̀ látẹ̀yìn wọ́n máa fi ṣiṣẹ́ tọ́ bá ti ka àyà yìí wọ́n wá sọ wípé subhana rabbiya al ilé tá a máa ń ṣe níbi tìjú nìyẹn àwọn sọ gbólóhùn yẹn subhana rabbiya al sẹ́mi kan tọ́lọ́ mímọ́ ni fún olúwa mi ọba tó ga jùlọ kò ń ṣe lórí ìran láti máa ń ṣe yẹn o orí báyìí sí náà wọ́n fi léyìí báyìí wọ́n fi ń lo nǹkan tí ọlọ́run bá lékẹ́lá pa wọ́n láṣẹ nínú ààrẹ ẹ̀yìn náà ah, afáwa Sa'id bin Jubair ń gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ ibn umar radiyallahu anhu annahu kana yaqra'u sabbih hisba rabbikal a'la wípé ibn umar máa ń ka tó bá ka sabbih hisba rabbikal a'la so tó bá sọ pé subhana rabbiyal a'la alladhi khalaqa fasawwa orí báyìí sí ah, wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn سبح اسم ربك الأعلى سبحان ربي الأعلى ومن صبيه نعم آه. بكنا أفاوى علي بن أبي طالب radiyallahu anhu wọ́n ní bóun náà ṣe máa ń sọ rí tó bá ka sabbih isma rabbikal a'la wọ́n sọ pé subhana tó yé báyìí sìn so wọ́n ní abdullahi ibn abbas radiyallahu anhuma bóun náà ṣe máa ń ṣe nìyẹn so báwọn náà ṣe máa ń ṣe nìyẹn. gbogbo ilé báyìí àwọn sálàfù yìí wọ́n fi ń tẹ̀ láti ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ilé ìtọ́lọ́wọ́n bá àlíkẹ́lá pa wọ́n ilé ìtọ́lọ́wọ́n bá àlíkẹ́lá pa wọ́n níbi sura yìí àbí níbi áyà yìí wọ́n fi ń tẹ̀ láti ọlọ́wọ́n bá yẹn tó yẹ báyìí sí. ala nǹkan tí a fẹ́ fi rinlẹ̀ eléyìí tí a dẹ̀ fẹ́ sàlàyé òun náà ni pé ẹ̀rí wá látọ̀dọ̀ àwọn sálàfù umma wípé wọn máa fọlọ́wọ́n wa lọ́sọ̀ fáàlù tààlà wọn máa fọlọ́wọ́n ba mọ́ nígbà tí irú nǹkan báyìí nígbà tí wọn bá ń ka àyà yìí wọn máa fọlọ́wọ́n ba lọ́sọ̀ fáàlù tààlà mọ́ láti tẹ̀lé nǹkan tí ọlọ́wọ́n ba lọ́sọ̀ fáàlù tààlà sọ tó pa wọn láṣẹ nam nítorí àsìkò wa ah, àwọn mínú àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní ìtumọ̀ nǹkan tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ń sọ nínú àyà yìí wọ́n ní òun náà ni pé nazzih ya Muhammad isma rabbikal a'la ìrẹ́ Muhammad fọ orúkọ àwọn orúkọ ọlọ́run ọba rẹ ọba tó ga fọ́ mọ́ an tusammiya bihi shay'an siwahu fọ́ọ́mọ́kù níbi pé kó máa fi orúkọ yí pé kó máa fi sọ nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n ní yanha'u bidhalika an yaf'ala ma fa'ala yanha'u bidhalika an yaf'ala an yaf'ala ma fa'ala min dhalika al ti min mu. آلهتهم بعضها اللات وبعضها العزة ينهاء بذلك wọ́n lọ́wọ́ bá lékẹ́lá ń kọfà náàbì sọ́lọ́sọ́lá pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́ bá fi kọ fún yìí an yá fa'ala ma fa'ala ní ìdálìkà al-mushrikun wọ́n kọfà náàbì pé ká náàbì má ṣe nǹkan táwọn ọ̀sẹ̀bọ̀ ṣe min tasmiyatihim alihatahum ba'daha allat wa ba'daha al-izza nǹkan táwọn ẹlẹ́bọ ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń sọ àwọn òòṣà wọn lórúkọ ọlọ́run ọba ìkánbẹ́nú ẹ̀ nínú àwọn òòṣà wọn tán pè ní allat allat yẹn wọ́n sọ lórúkọ ọlọ́run ọba allah ni ó ti báyìí sìn àwọn ìtúnsọ̀ kan ní al-Uzza ilé ìtàn fi jẹ orúkọ ọlọ́run ọba al-Aziz ó ti báyìí sìn so àwọn míì sọ wípé ìtumọ̀ ni pé nazihillaha amma yaqulu fihi mushrikuna kama qala wala tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu allaha adwan bighayri ilmin àwọn kan sọ wípé nǹkan tọ́lọ́ ọba àlekẹ́lá ń pa nábì láti ẹ̀mí kama kọ́ọ̀l ẹgbẹ́ bá nàbàrí ká sọ pé ẹ má àwọn nǹkan tí ń pè ọba wa ta'ala wala tasubbu alladhina yad'una min dunillah nǹkan táwọn olóòṣà tí wọ́n ń bọ tí ń sìn ọba tán ń pè lẹ́yìn ọlọ́run ọba ẹ má bú àwọn nǹkan yẹn wa yasubbu Allaha adwan káwọn náà má bàa wá máa bú ọlọ́run ọba pẹ̀lú ọ̀tá bighairi ilmi láì ní ìmọ̀ láì ṣe pẹ̀lú ìmọ̀ torí pé gbẹnikẹ́ni tí wọ́n ń bú ọlọ́run ọba ìmọ̀ wo ni yóò gbára lé tí ìfisọpọ̀ lẹ́tọ̀ fún òkun ọmọ ọlọ́run ọba eré ìtẹ́yìn tí ń ṣe yẹn ni ẹ̀yin ń ṣe pẹ̀lú ìmọ̀ ni ìmọ̀ ló lẹ́yìn gbára lé tó ṣe lẹ́tọ̀ fún kẹ́ máa bú òòṣà wọn ṣùgbọ́n tẹ́yìn tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ bó ṣe lẹ́tọ̀ yẹn tí màá sì sọ wíkẹ́ ju ìntẹ́yìn fẹ́ aburú tẹ fẹ́ takò lọ aburú tó jùlọ ni pé àwọn náà padà wá máa bú ẹni tí ò yẹ kí bú tí ò sí màkà sọpọ́ọ̀tì ká máa bú òun náà lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nígbà tẹ́yìn bú ẹni tó lẹ́tọ̀ọ́ sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí kẹ́ bú ẹni tó yẹpẹrẹ àwọn ẹ̀dá tó yẹpẹrẹ tẹ́yìn bú wọn tó sì lẹ́tọ̀ọ́ tí mọ́ sì ní kẹ́ bú wọn yóò wà lọ́mọ mú àwọn bú adẹ́dà tí ò yẹ ká bú wọ́n mọ yẹpẹrẹ ní adẹ́dà tí ò yẹ ká tí mọ̀ sọ pé kí wọ́n bú ṣùgbọ́n wọ́n máa ṣe lè bẹ̀rọ ìrẹ̀ ẹ̀lì wọ́n máa ṣe bẹ̀rọ ìrẹ̀ ẹ̀lì pẹ̀lú nǹkan tí è ṣe ìmà pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ìmà ni ó fi máa ṣe ọlọ́run bá ní kẹ́mọ́ ṣe bẹ́ẹ̀ so àwọn nǹkan tó wá sí yẹn táwọn ilé ti sọ nípa ọlọ́run bá ìsọkúsọ táwọn olóòsà yẹn tó ti sọ nípa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala láti bu ọlọ́run bá nítorí ọ̀tá tó ń bọ́ ọlọ́run bá ṣe àti torí tàá tí wọ́n ní fóòsà wọn tààsùbù pé nǹkan kan gbọ́dọ̀ kan àwọn òòṣà wọn tí nǹkan kan bá ti kan àwọn dìfẹ́ǹdì àwọn òòṣà wọn pé bá yẹn sì fi gbárata tí wọ́n ní fáwọn òòṣà wọn tó ti mú ọ̀sà àwọn ọ̀sọ́kùsọ kan nípa ọlọ́run bá lọ́sùn fáwọn tààlà eré ìlú ọlọ́run bá ní kí ànábì fọ ọlọ́run bá máa kúùn nǹkan táwọn ìṣẹ́bọ̀ sọ nípa ọlọ́run yẹn ó ti bá yẹn sìn so gbogbo eléyìí báyìí à ń tàlàyé rẹ̀ ká lè ní àgbọ́yé tó kún rẹ́rẹ́ nípa àyà yìí pé àyà kan tó yẹ sí pé ó tóbi púpọ̀ ni òun ló fi jẹ́ sí pé ànábì sallallahu nífẹ̀ẹ́ kó máa ka sóòrọ̀ yìí gan so nǹkan tánàbí ti láì kó máa ka sóòrọ̀ yìí nìyẹn torí pé gbogbo àwọn nǹkan tó bá ti ń ní ṣe pẹ̀lú pé a ń fi ìjọkan ṣorin lẹ̀ fọ́lọ́ọba a ń fọ́lọ́ọba mọ́ ànábì wọn láì jẹ̀gẹ̀ ẹwù yẹn tí ó mọ́ ń ka sọ́rọ́tù ìkìláàsì tí wọ́n dẹ̀ lọ sọ fẹ́jọ́ rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ sọ̀rọ̀ fún ànábì pé nǹkan tó máa ń dáwò rí ànábì náà lọ bí léèrè kí ló tó fi ń ṣe bẹ́ẹ̀ kí lórí tó fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ bí léèrè ó ní torí pé òun láìkì sóòrọ̀ yẹn torí pé àwọn ìròyìn ọlọ́run bá wà nú ẹ̀ nù gbàtọ́ sọ fún ànábì sallallahu alaihi wasallam mi gbàtọ́ sọ ni ànábì sọ fún pé ó buka ìyáha yudkhiluka aljanna ìfẹ́ rẹ tó ní sáwọn òròyìn ọlọ́run ọba tó ní sí sórọ̀ yìí torí pé fáwọn òròyìn ọlọ́run ọba sínú yẹn ìfẹ́ òun gan yóò mọ̀ wà lìjẹ́nà yóò mọ̀ wà lìjẹ́nà anábìdẹ̀ ìfẹ́rin lẹ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ so àwọn nǹkan tó bá ti rí bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì gan ó dẹ̀ ṣe pàtàkì kí n fún wa láǹfààní kan ẹni tí bá ń ṣe rúkúyà fẹ́ni tálìjẹ̀ ní kó sí lára sẹ́rí gbogbo àwọn ayé àti tawhid bá ti wà ń bẹ̀ àti sifatullah tó ń fi ìjọ kan sórin ilẹ̀ fọlọ́wọ́n bá tó ń fi ìròyìn ọlọ́wọ́n bá rinlẹ̀ tẹ́ bá débẹ̀ ẹ dúró ń bẹ̀ gan ẹ tẹnu mọ́ ẹ pẹ́ ń bẹ̀ gan ẹ mọ́ para rẹ̀ wọn bí àlìjánu dà yóò mọ pariwo ni àwọn ọmọ ní ni pé báyìí sì wọ́n ṣe pé tẹ kàkà ka gbogbo àwọn àyà tó rókè àtàn ló pàtàkì kẹta mọ̀ dá lọ wíwí àwọn ibì kọ̀ọ̀kan lọ jẹ́ pé ẹ síbẹ̀ kódà ẹ lè má kàjọ àyà méjì mẹ́ta lọ tẹ bá dúró síbẹ̀ dáadáa tẹ ká dáadáa ṣe bí kálíjọ́n káàkiri jáde nígbà tí pé dandan nìkan ní kẹka gbọ́ ẹ̀tán ṣe bí tẹ́fẹ́ ní kọ́ jáde àbí ẹ ká wọn bẹ yẹn ẹ dúró síbẹ̀. àìjẹ̀nú ọmọ bẹ̀yìn gan tí ó bá tó bá láǹfààní bẹ́ẹ̀ yóò máa bẹ̀yìn yóò fẹ́ kẹ kúrò bẹ̀yìn wọn kí àwọn àyà tàwíìd yìí ó ní wọn lára débi pé ó ní wọn lára débi pé ó fìyà jẹ wọn débi pé kò tí báyìí sì so irú àwọn nǹkan yẹn ṣe pàtàkì gan. eléyìí báyìí nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tá ńlá ti gbọ́ yìí ni ká fọ àwọn orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ́ kó níbi kí wọ́n máa fi orúkọ yẹn pé àwọn òòṣà ká máa forúkọ yẹn pé àwọn òòṣà tí wọ́n ń sìn wọ́n yóò bá yín sìn nǹkan tí ó jẹ́ ọ̀nà yẹn ni wọ́n yóò bá sìn. nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ni tá bá rí pé kan wọ́n mú orúkọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n fi ń pe òòṣà wọn wọ́n ń pe ọlọ́run ọba wọ́n ń pe òòṣà wọn lórúkọ ọlọ́run tó yẹ báyìí kù tí máa ń ṣẹlẹ̀ ńgbà míì téèyàn bá ráwọn olóòṣà tí wọ́n bá ya kèéfì orí gidi gan tí wọ́n sì láyà tán láyà tó nàkí sọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tán láyà gbàǹgbà tán máa ń sáyà gbàǹgbà sọ́lọ́run wọ́n á mú orúkọ ọlọ́run ìkànnà orúkọ ọlọ́run àbí tí èèyàn bá ríru ẹ̀ èèyàn gbọ́dọ̀ kọ ọlọ́run ọba mọ́ yẹnyẹn ọ̀nà wà nìyẹn gbà kọ ọlọ́run ọba ma fún ìdí kan máa fi orúkọ yẹn pé òsà wọn màrọ́tìbù ta ní mẹ́ta ni ti ṣẹlẹ̀ nìyẹn rọ́ yìí rò bá ní agbára èèyàn gbọ́dọ̀ fọwọ́ yí nǹkan padà yẹn ni pé pẹ̀lú agbára pé láyé nǹkan yìí tó bá tó wáyé tó bá tó wáyé tẹ́ bá tó dán wò ilẹ̀ ọ̀gá jù lọ tí ọmọ túnmọ̀ ilẹ̀ ọ̀gá jù lọ kí ilẹ̀ bá fi lè ga jù lọ <laughs> ọ̀rá rẹ̀ kí lórí ilẹ̀ mánu o èdè tí ẹ̀bá mọ́ lórí ilẹ̀ yẹn ga jù lọ o ìwọ́n tí ẹ̀bá ti lè bọ́ sábẹ́ ilẹ̀ tẹ́ńpẹ́lẹ̀ ti ga jù lọ nù tí ẹ̀bá sọ fún yàn tí èèyàn bá lágbára bẹ́ẹ̀ tó wáyé pé alágbára ni ìjọba ni àbó ní agbára lórí àwọn èèyàn yẹn tó ń fi orúkọ ọlọ́wọ́n bá fi èèyàn tó ń sọ òòṣà àwọn orúkọ yẹn kọ́ sọ fún wọn pé látòní lọ ntí màá gbọ́ láti náà nílé tí mo gbọ́ yìí kọ́ jẹ́ ìgbẹ̀yìn tí màá gbọ́ tí n bá tó gbọ́ míì lẹ́yìn eléyìí ilé ọ̀gá mi lọ. tí wọ́n bá wá lágbára yẹn fábíbi sáà kí ẹ̀ ṣe wá sí kí ẹ̀ má dákẹ́ kí ẹ̀ má jẹ́ kí ni kí a máa kí a máa ṣe àwọn rìdúùlù gidi tó gbóná fúnra àwọn nǹkan bẹ́ẹ̀ irú àwọn títí bẹ́ẹ̀ kí a má dákẹ́ pẹ̀lú àti kí a sàlàyé wọn gidi gan kí a gbógun tì wọ́n pẹ̀lú kíni pẹ̀lú mà pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn alágbára yẹn fàbí kọ́lùbì ọ̀nà wa kàtó kí yẹn kórìíra nǹkan yẹn pẹ̀lú ọkàn yà wàzárìkà àdùáfẹ́ ìmàn òun ló sì lẹ́jù ní gbàgbọ́ ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta yẹn kìkì báyìí sì ṣẹ̀rí àdìsí mọ́ka yìí ọlọ́dún ní fáwọn mùrìjíà anẹ́bí pé àwọn nǹkan mẹ́ta ní iman alákọ̀ọ́kọ́ iṣẹ́ màrọ́ àníkù múnkẹ́rọ́n fa yírúhú bìyẹ́dì bìyẹ́dì ń sì kí nìyàn iṣẹ́ nù àbí anẹ́bí pé ní iman àbí òun ló sì ga nípele bẹ̀rẹ̀ fàyín lábí ẹ̀sẹ́fẹ́ ìfàbílì sáàlìhì al'imánu bilkọ́ọ̀lù wọn abẹ́kọ́ ni so ọjọ́ sí al'imánu kọ́ọ̀lùn wà ámàlù náàbí fàyín lábí ẹ̀sẹ́fẹ́ ìfàbíkọ́lìhì ẹ̀rẹ́gbẹ́ marọ́tíbù ìmánu mẹ́tẹ̀ta wà záàlìkà agbáàfù ìmánu orí pé àfi nǹkan mẹ́tẹ̀ta yẹn ìmánu ló jẹ́ pé eléyìí ẹlẹ́kẹta yẹn ni agbáàfù ó yẹnjú gidi gan bí èèyàn bá ṣe mọ̀ sí ilé ẹ̀rọ pé ah, àṣẹ́rì tó wà níbi náà ti ń jẹ́ ọlọ́dún fáwọn tí ó sọ báyìí àti ìtàlùsù náà sọ wípé al-imanu tasdiqun bil qalbi wa qawlun bil àti ọ̀rọ̀ yìí sì fẹ́nu kìí pé wọ́n kàn lọ wá kéwú ẹjọ́ nìkan máa ń kéde kí wọ́n kàn lọ wá kéwù kan lásán pé ẹ̀kàn lọ gbá wọn kíní kankalẹ̀ lọ gbé lárúbá àláwọn kọ́ àyídà kankalẹ̀ kéde kí wọ́n kàn gbé kọ́ àyídà kalẹ̀ torí kọ́ àyídà lélẹ̀ kọ́ àyídà ti jẹ́ pé wọ́n yọ nínú kíni nínú màní ẹ̀yin náà wúni ti báyìí fúnra tó bá yẹ pé lè nìkan la bá rí gbára lé tí ayọ mẹ́tẹ̀ẹ̀ta bí àbá yọ tó kílẹ̀ àbàjẹ́bàjẹ́ àbí ò mm-hmm. kílẹ̀ àlẹ́ torí jẹ́ gbé kọ́ídà jákùjákù ká ní man kásùrọ̀ ilmuhu kọ́lá ìkárù pẹ́bà ìsìn man kásùrọ̀ ilmuhu kọ́lá ìkárù wa man kọ́lá ilmuhu kásùrọ̀ ìkárù ẹ̀dàkùn kìrìtọ́ lọ́wọ́ bá tọ́lá ní kí ẹ̀rí yẹn ní sílá ẹ̀ kò alkùránì kí lọ́lọ́run pa alkùránì alìlmù àbí òun sì ni masudaro alákọ̀ọ́kọ́ nínú masọ́ríwù mà bí ṣe nǹkarù kùránì pọ̀ àbúkéré nam gbogbo mú nkàrù pátápátá ìwúlẹ̀ alkùránì ọ̀takò ẹmú mú nkàrù kọwátá alkùránì ọ̀takò nǹkarù alkùránì pọ̀ ànábì sallallahu alaihi wasallam nǹkarù ẹ̀pọ̀ àbí ọ̀pọ̀ ìmọ̀ ti pọ̀ bí ma ti pọ̀ tó ní nǹkan àrùjẹ pọ̀ tó ọlọ́wọ́ bá lọ́sùn fún àwọn àtọ́ dá gbogbo wa pátápátá nǹkan àrù ẹ̀pọ̀ àbí ọ̀pọ̀ bí nǹkan àrù ọlọ́wọ́ bá wá pọ̀ bó láti wá mọ gbogbo múnkàrù ọlọ́wọ́ bá ní tẹ́lá ò ní ìrà ẹ̀sùn nígbà tó yẹ pé ẹni tí ìmọ̀ rẹ̀ pọ̀ jù tí mọ̀ rẹ̀ lópin ká sọ̀rọ̀ ìkárù ọlọ́run ọba tí mọ̀ rẹ̀ lópin tẹ́ ìkárù rẹ̀ pọ̀ anẹ́bì tó gba ìmọ̀ wá ìkárù rẹ̀ pọ̀ kùránì tí ọlọ́run ọba àlejò àti dèmọ̀ mọ́lẹ̀ ìkárù rẹ̀ pọ̀ súnà tí ọjọ́ mọ́sálẹ̀ lẹ́ẹ̀kejì ìkárù rẹ̀ pọ̀ àwọn tó tó wá wa man qalla ilmuhu kasra inkaruhu bó wá nìyẹn ti wọlé so tó bá gbé kọ́ ìdà wá á bèèrè ẹ̀rí ni lórí àyíkì àwọn ẹlòmí ni ọgá ah, ẹtùgbò ìmọ̀ ńlá ńlá kan lọ jálẹ̀ wọ́n sáré máa kọ́ nígbà tí wọ́n ya jẹ̀pẹ̀ ẹlòmí kẹta ti èyí wọ́n ṣe ma ma kódà nǹkan tó takò ma ní tó gbogbo ti ma ní gbogbo ti rú kọ́ ẹ̀ ṣùgbọ́n a ma bèèrè ẹ̀rí fún ni tó bá jẹ́ kọ́ tó lálàáfíà ẹ̀rí eriri ẹ̀rí yóò ṣe kí ẹ̀rí yóò gbogbo àwọn kọwàáìlú pátápátá tí ń bẹ àwọn alkọwàáìlú ni kò sí kankan tí ò lẹ́rìí eléyìí tí ò bá ti lẹ́rìí ẹgbà dànù ní bóyá ò ṣe ní lẹ́rìí tó bí kọ́ ìdà kan kọ́ lẹ́rìí àwẹ̀ ní fún kọ́ ìdà ni àbí kọ́ ìdà jọ́rọ̀ ọlọ́run ṣé kọ́ ìdà jọ́rọ̀ ànẹ́bì ni ṣé bá yọ́nú ọ̀rọ̀ náà yọ́nú ọ̀rọ̀ ànẹ́bì ni táàbá ti wá rí yọ́nbẹ̀ kí láṣe ájá lẹ́mẹ́ni tó mú wá ní alẹ́mọ̀ dànùdànù ní pé ta ló ní ìdílé ní táàrí yọ kọ́ ìdà tó mú gbọ́yé òun lẹ̀rí òun lè mọ̀ àbí ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ so ọlọ́wọ́ bá sọ a sọ pẹ̀lú àgbóyà àwọn sọ́láfìlú àwọn mọ̀sọ́dírù mà nìyẹn gbogbo nǹkan tí ò bá ti lè gbára lé ilé ìbáyìí bó ṣe wù kó dùn létí tó yóò kòrò létí àwọn tó bá dá nǹkan mà ó ṣe báyìí sí yóò kòrò pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ burúkú ni bẹ̀sì níjà àwọn tí ò bá dá nǹkan mà àwọn sàrí máa jọ́ tiẹ̀ làwọn náà bá dádùgbò ọmọ ní àwọn ẹ̀jẹ̀ gbà màkà sọ̀rọ̀ ilmuhu qalla inkaruhu ṣe bá yìí dìgbì táwọn ẹ̀jẹ̀ gbà ìmọ̀ tó tọ́ ẹ̀jẹ̀ tó ń tọ́ ẹ̀jẹ̀ tó ń sọ kalẹ̀ táwọn ẹ̀jẹ̀ tó ń gbọ́nù ọlọ́run kó sànà wà ní tó jẹ́ kí ọ̀nà tí ni pé ní bá bí ìjọ sunday náà ni síjọ sunday ní jẹta bí tó bá lọ sí election ní IOT ní Kwara State Polytechnic níbi tí mini campus university of sudan wà tẹ́lẹ̀ wọ́n wá tún béèrè béèrè yẹn sẹ̀mọ́ máa wò pé wọ́n lọ́hùn bá wúrọ̀ àwọn afẹ́fẹ́ burúkú tí ń fẹ́ káàkiri yìí well ó jẹ́ nǹkan tó ń bá ìrànú jẹ́ gan ṣùgbọ́n tọ́bádà tí ń fẹ́ ọlọ́run bá nìkan yọ́ ma sàánú àwọn kan tí wọ́n lè ma bàjẹ́ ìṣẹ́bà yìí sí so táwọn kan bá ti ń dàrú àwọn kan ó sì ma tó nígbà ní sọ sọ pé a ah, eléyà yìí màdàrú lélẹ̀ eléyìí àsáwọ̀ ni kọ́ ìdà yìí dàkílà ni àsáwọ̀ kọ́ ìdà ni nígbà ní sọ eléyìí ò sínú kọ́ ìdà ìmà ò sínú mímà ṣùgbọ́n ọba kó dàkún kó sànà wa olúwa lọba tí mímọ̀ wà lọ́dọ̀ rẹ̀ àkí adúró síbí náà inshallah